fẹ́yìn obìnrin tẹ́ ń wá láàmì tẹ́ ń dààmú mi àtọkùnrin tí ń dààmú mi tẹ́lẹ̀ ń wá àdódún àdódún àdódún fẹ́yìn ọmọ nàìjíríà ti ń bẹ láwùsáìdì tẹ ní àwọn òyìnbó máa ń láìkì oko pé tẹ bá bóyìnbó sùn tẹ bá do dáadáa tó bá gbádùn ẹ̀ ó máa ń kó ńláńláńlá fún yín fẹ́yìn ọmọ nàìjíríà tó ṣe wípé bẹ́ẹ̀ dó yàwó yín yàwó yín pàpà ń wò ta tó ẹ bá fẹ́ pé oko yín nìkan ni kí yàwó yín mọ fẹ́ àtẹ̀yìn obìnrin single mother ẹ̀yin single mother alágbàákú èèyàn mo ti sọ pé ìwọ ọkùnrin tó bá wá ọmọge tó ọ̀rọ̀ ọmọge tó sì mọ́tọ́lọ tó sì single mother ẹnu kan di ayé rẹ mọ́lẹ̀ ni eré ẹ burú nù ọ̀ṣọ̀gbòdó nù tí ẹ bá bá ọ àwọn single mother aládàánwò ni wọ́n abẹ́ single mother lọ́ti bá gbẹ́rí abẹ́ ọ̀dọ̀ wọn lọ́ti rí àwọn àfúnjẹ àgbákò àwọn náà sì mọ̀yànjú bẹ́ẹ̀rí ẹ ò bá burú ọwọ́ single mother ló wà bọ́ọ̀ bá jẹ́yàn láyé ọwọ́ single mother ló wà bẹ́ẹ̀ mi rí ó bá gún ọwọ́ single mother ló wà bí eré ẹ ó bá burú ọwọ́ single mother ló wà bó ṣe rí nù ẹ wá bá mi wá ìrù àkekèé ìrù ìdí àkekèé bó bá wù ọ́ kò ní amọ́dù ní kẹ lọ wá àkekèé kọlọ lè ta yín kọlọ lè ta ọwọ́ rẹ sí eyín àkekèé ààyè ọgbà Jerúsálẹ́mù lọ́nu ìrù asín ìrù asín gbígbẹ ìrù àkekèé gbígbẹ ìrù ọ̀gà gbígbẹ ẹyọkan ìní ààyè o bọ́ ọ bá lọ lè mú asín orú asín ju tejò lọ ayé rẹ tanu ọ̀ṣọ́gun sẹ́nu tiẹ̀ bá bọ̀ sẹ́rí ìrù ọ̀ka ìní ìrù ọ̀ka ìrù ọ̀gà ìrù asín ìrù àkekè àti ọmọ ọmọ atare kan àwọn òsínwìn kan tí táìpù sí comment section mi pé sódi di atare ọmọ ọmọ atare kan ọwà bá mi lọ ọlọ tí ó kùnà ọwọ́ adara bá mi mú eh Mósè rẹ ọ̀pá Mósè rẹ okó rẹ níjẹ́bẹ́ ọwọ́ adara bá mi síngbẹ́rẹ́ ẹyọ kan kò bá wọ́ bọ́ọ̀bà síngbẹ́rẹ́ sísáyé rẹ kọlọ mú bíléèdì tó mú kọmọ mọ gbẹ́rẹ́ sí kọlọ lè fi ya eré okó rẹ níyàkúyà ẹni kọmọ gbé gbó àdá àjínà kiri ni kọmọ gbé ẹ̀pọ̀n wúwú kiri tiẹ̀ bọ́ọ̀nù ọba sọ́gun ṣe ọ̀dàrà sí eré okó rẹ nígbẹ́rẹ́ tíntínní ẹbu tọ́ lò yìí èèyàn púpọ̀ lè lò èèyàn púpọ̀ lè ṣe èèyàn púpọ̀ lè ṣe ẹ̀dá bá ń ori orí òkú rẹ bó bá ṣe obìnrin idọ ọmọ nídọ ẹ mọ̀ kátó ń pè ní ọmọ nídọ idọ tí máa ń ré kíní tí máa ń ré lábẹ́ obìnrin tí máa ń ré idọ ọmọ nídọ òun lẹ́dàra sínbléèdì ẹ wà dára fi oògùn yẹn ra ìwọ obìnrin kó gbìnrin tí ọkùnrin bá bà lé lórí káyì ọ̀dọ̀ rẹ bo se wa bó ṣe ìwọ lọ́lọ́lédó lọ́lọ́lédó ṣúgà mọ́mì níta ọkùnrin gbogbo ìgbésí ayé rẹ̀ ni ó fẹ́ ná fún ọ àdódùn tó ya wèrè tó yanrantí tó si èrè àgbákò ògùn ni sẹgẹtì báyìí yóò máa jẹ fún yín gbogbo bẹ́ẹ̀ bá ṣe ń ṣe é yóò máa jẹ fún yín oore tó ṣe wípé yóò dé bá yín tọmọ ara yóò fi níṣe lẹ sògùn owó ọlọ́run ọbọ máa gbé yà sákàkà yín bẹ́ẹ̀ ni oore òjijì lọ́lọ́run ọbọ máa darí sákàkà yín bó ṣe rí nìyẹn àdúrà yín ó gbà èmi ọmọ yín náà ní amadu azeez tí mo jẹ́ ọmọ bíbí ìlú ìlọrin tí mò ń gbé tí wọ́n bí sí ìlú ìjẹrò èkìtì èmi lọ́mọ láyàn ń kú ọdẹ bàrùfín ní ọdẹ sàbí àbà iná tí ń gbé pò òkúta ejò tí ń gbárí àríyàwọ́sà ẹni ìbárúbá ta lọ́fà tí ò bá kúta lẹ́talẹ́ àmọ́ foríwọ́ bí iṣu ó kì í lè bàbá mi ni bí àyájọ́ ìlú ìjẹrò náà mórí mi sọ bẹ́ẹ̀ ni ìjẹrò hmm, ìjẹrò náà mórí mi sọ bẹ́ẹ̀ ni mẹ́ẹ̀ṣọ́ máa lè jèrò ọmọ kì í bá ẹ pàtàn kò mí kì mí bá sùn rẹ̀ sí court of law mèwí ìjẹ́rò ni mi ti lọ sí primary school ibẹ̀ ni mi ti lọ sí secondary school kábàkó kékeré lọ sí kóòtù mẹ́wọ́n ìnìyàn bẹ́ẹ̀ nítorí orí mi múrìn déjèrò ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni ibẹ̀ lè yé mi ìyẹn yé mi àtàbámínà yóò pè ní ọmọ Ìlọrin wípé bẹ́ẹ̀ ni ibẹ̀ náà mórí mi sọ mi ti di indigene bíbẹ̀ Ìlọrin ń gan mímọ nìkọ̀ọ̀kan ní fámílì àbámi níbibẹ̀ níṣẹ́ rí lẹ́ni àdúrà rí ẹgbà láṣẹ Èdùmàrè ánìbáráyé fọ́ọ̀tì ọjọ́ rí àìdálẹ́ ọjọ́ rí ẹ̀dayọ̀ ẹ̀ẹ́n kì í jèrò bá ti fẹ́ ṣàbò sí ara rìn ìjèrò kan bá ti fẹ́ ṣe àbò sí ara rìn ọgbọ́n àgàgà kì í ṣe wípé kí n pé mẹ́rin àbí mẹ́fà kì í bá pé mẹ́rin kì í pé mẹ́fà kọ nìkan sì dé gbẹ̀yìn ọni kì í dé gbẹ̀yìn ni ṣé ń gbọ́ mi òun ní ra òun fún wọn jẹ o kété òun kàn ń jẹ à ń ṣàdúrà kó lójú ara rẹ̀ kí bá lọ kí bá lọ tán ẹ gbọ́ ọ èè ṣe láyé èè ṣe lálẹ́yẹ lè nì ọ̀ọ́ onímọ̀ ara kété wọn àìjẹ látàtàrọ̀ iṣẹ́ wo ní í ṣe ẹnìkan wàá sọ̀rọ̀ láàrin wọn pé ọ̀ ọyọ́ ṣe owó tí í ṣe yahoo yahoo èè ṣe ṣe olè orí afẹ́fẹ́ lè nì bẹ́ẹ̀ ni ọ̀ ọyọ́ mọ́ ṣe yahoo kì í ṣe pé ó wà lára yẹn kàn ń fọ́ ṣọ́ọ̀bù ní ṣọ́ọ̀bù lálálẹ́ iyó mẹ́jẹ nínú rẹ̀ o mẹ́jẹ o tán bá sì tún rí láàárọ̀ ọjọ́ kejì ọ̀ọ́ ọ ṣeun lálẹ́ yẹ ọmọ ṣeun àná àdúrà rẹ gbà o ọjọ́ rẹ dalẹ́ o sọ́ọ́rí sẹ́rí gbogbo àwọn tó ṣe wípé wọ́n máa ń yíyàn yẹn wọ́n máa ń káwọ́ sókè fún ọ wọ́n máa ń sojú ayé lójú rẹ yẹn àwọn ganan ń ba ayé rẹ jẹ́ lẹ́yìn o bẹ́ẹ̀ ni gbogbo àti bá ti ń dunnú sí ọ tó ń káwọ́ méjì sókè fún ọ àwọn náà ń ba ayé rẹ jẹ́ lẹ́yìn wọn ò nífẹ̀ẹ́ rẹ dénú lọ́kàn kó wà very careful bí ilé ayé ṣe rí nìyẹn orientation lẹlòmíì nídìí kìí ṣe oògùn ọ̀rọ̀ ọgbọ́n lẹlòmíì nídìí tí ó fi rógùn ayé rẹ̀ lò kìí ṣe gbogbo nǹkan lo oògùn oògùn tá à ń sọ yìí pàǹtí ni pàǹtí ni òun ni wọ́n ṣe máa ń sọ fún babaláwo olóògùn àáfàá tí bá ń pe wèrè tó bá rí wèrè tí bá ń pè wọ́n ní wèrè ń bú ọmọ ìyá rẹ̀ ni nítorí babaláwo àáfàá wòlíì gbogbo wa pátápátá tá a bá ń jáwé tá a bá ń jẹ́wò kò sí nǹkan tá a fi yàtọ̀ sí wèrè bẹ́ẹ̀ ni torí baba pangolo àṣà baba ewé àásà bàbá rí ọ̀pọ̀lọ́ tí mọ́tò pa sí títì àní yóò wúlò bàbá rí egun màálù àásà orínú ilé wa ṣe máa ń kún jírọjírọ pàǹtírí lóògùn ìdọ̀tí lóògùn bẹ́ẹ̀ ni ẹ worú máa kan báyìí mo rí ní Facebook lọ́jọ́ kan wọ́n kó kinní kan sínú gò wọ́n parí rẹ̀ wọ́n wá gbé kọ́ ẹnu ọ̀nà yàrá àfà yẹn àwọn ènìyàn wá débi bẹ̀ wọ́n wá ń tú wọ́n wá ní àṣẹ skàmà làwọn àfáyà àṣẹ fọwọ́ àná ìní wọn nígbà tí gbogbo kan ti ń bẹ́ ń bẹ́ òye wọn àwọn ò mọ̀ pé ìkàtà ń pè lóògùn náà nìyẹn ìdọ̀tí lóògùn kò sí babaláwo tí ó rí wèrè tí ó bá wọn pè ní wèrè torí kò sí nǹkan kan tá a fi yàtọ̀ síra wèrè wèrè tí ń sa ẹrù kiri tí bí èrè náà bá rí bottle water yóò sà bórí aṣọ tí ó dá yóò sà yóò ṣe kinní kan kò sí nǹkan tá a yí lò ó wá ku ẹni tí ó wá síwájú wa tí ó ní wèrè ni wá bó ṣe rí nìyẹn tó bá yẹ pé nípa ti tòògùn o tòògùn bó bá ṣe ń pa tòògùn babalábàbẹni tí èrú mi lójú yìí tí ì rí bẹ́ẹ̀ ni tó bá ṣe pé ti tòògùn ni o ẹni tí ò èrú mi lójú mi ì tí ì rí ẹ èmi ò mọ fá mi ò kọ́ fá mi ò tẹ́ fá bẹ́ẹ̀ ni ẹ̀ǹdínlógún ni wọ́n ń dà nílé bàbá mi òòṣà ńlá náà ń bọ̀ ń bẹ́ ọwọ́ èmi kìíní burúkú sì ni òòṣà ńlá náà ń bẹ bẹ́ẹ̀ ni àdúrà yín ó gbà láṣẹ Èdùmàrè ìjóbìjó fún yín ayọ̀ báyọ̀ fún yín láṣẹ Èdùmàrè.